nso sɛ ndɛ nipa kɔnkɔn nyakopɔn sɛ yɛ ayɔ lɛde na ako ɛyɛ mu agyidiefoɔ gyidie no mpotwe da mpi nyakopɔn ɛfrɛ wɔnom a wɔnom ɛyɛ agyidiefoɔ paa wɔn mu yɛ agyidiefoɔ a wɔn akoma nkurɔfoɔ no bɛ akɔntɔn sɛda sɛda no nkyɛn ɛbɛ sua ade gye islam tu tena ase sua adeɛ wɔn sua ade na dɔn yɛ na ɔmo kasa wɔn kyɛ ne ma yɛ kwan ne egu yɛ kurom na ɛbɔ kanya no sɛm nsa kra abaafo na sese yɛ gyidi esi sora tuma ojira na kɔkɔɔ sɛ wɔkaare tira arabu amanna saa arabic foɔ nkura asoma ɔmo bɛ sua ade ɔmo bɛ madina nkura nkura hɔnom baa madina ɔba bɛsua dɛ saa nkurɔfoɔ no wɔn mo sisɛsɛ bi wɔn ahyɛ wɔn asi pi ɛne gyidie kakɔmhyɛni mu a wɔn kwan mu a wɔn akɔda akɔkɔ ɛfo a aya no so ɛde aya esa ne ɛde bi ɛkɔm so a wɔn sɛ lasɛm sɛ kun akyɛ wɔn sɛ asilam na akyɛ wɔn sɛ wɔn wɔn kasɛ wɔn wɔlɛmma wɔlɛmma yɛ dɛ kɔlɔ iman fi kulu. kakyɛ sɛ ɔmo kasa kuulu asilamu na ɔmo nkasa wɔn ɛyɛ wɔn a ɔmo agorɔ ɔmo ase deɛ ahyɛ gana ɛmmerɛ ase ɔmo yɛ muslimfo na wɔlamma ɛyɛ kɔnɔ no iman fi kuulu kɔ agyidie paa nyɛ nwura a wɔn akɔ sɛ ɔmo sɔre kɔ a ɔmo de fitina na ɛkɔ ɔmo de sɛyɛ na ɛkɔ na gyidie ɛnya ntena a wɔn akɔ saa abafo kasɛ nahanu nahanu kɔn mu yɛ yɛ nkurɔfoɔ sua Quran aya baako aya baako ne sua aya baako a ne esua na asekyerɛ ne esua ɛde ayɛ adwuma yɛnyɛ gyibea ɛwɔ ansa de asa akɔ ama kɔmhyɛnni de aya foforɔ ɛsa de aka yɛ ɔmo nti saa abafoɔ ɔmo ɛtaa kasɛ wɔn yɛ nkurɔfoɔ bi a wɔn ɛpɛ gyibea nsa na wɔn esua Quran wɔn esua about islam The first acquired the faith the belief before they learn the teachings of islam And ɛnɛ musumifoɔ deɛ ɔmo a wɔakankra bebree ɔmo a wɔgye ne pɛn ɛna bi ɔmo akoma wakan bebree ɛdi sɛ yɛɛ kan kora wɔnim sɛ aya no menim menim nti makan bebree na gyidie no wɔe that is the problem where is the effort the effort where, where can you find the effort the, the, the, the, the, the faith effort from the teachings hɛfɔ no bi yɛ adesua no a wɔsua nyinaa gyidie no wɔe ɛntɛ na wɔbɛhu wɔn a wɔn nsua koraa na wɔn ne gyidie mu wɔn ani nyansuo no bi wɔn a wɔn nsua koraa na wɔbɛhu sɛ abea akokɔ sɛ yɛngyae abɔdosɛ nyambo sɛ yɛnhyɛ ataade tenten nyambo sɛ yɛnsua koraa yɛsua wɔbɛhu sɛ saa nkurɔfoɔ bi yaa wɔn nso ba ɛnyɛ nti wɔn a wɔn ni koraa ne mu ɛbɛɛ bɛ na wɔn bɛnya gyi de koraa to wɔn akɔ mu wɔn hwɛ sɛ a maa na ase ma si koraa ne suba nyɛ maa na rosa nkaade na okuta nkankan yi a na nkɔ bɛɛ saa na ɔno so na wɔn ama ahyɛ ne di wɔ wɔn wallahi bɛbi mi gyina seat so maame bi gyina hɔ ɔpɔnte o maame wa ayɛ sɛ maame wa ayɛ sɛ sɛ subhanallah ɔsi nsaas mo ka no kora nkyerɛ yɛ sɛ asɛm a mo ka no ɛnyɛ no kora ne yɛ nyinaa ne aworɔ ne yɛ nyinaa yɛ ato afura mu yɛ di bɔne nnua no mo nsɛm ne ɛgu adwama ne yɛ kɔ saade no bi ɛnam sɛ deebe nti wɔn ho nsɛm wɔn a wɔn anim wɔn ɛɛpate sɛ wɔn ni saa nkɔfo ho mu nim no wɔn bɛtumi nyɛ gyidie onyankopɔn yi mu ntama yɛ nyansom a yɛka ne brɛ paa yɛ brɛ paa nyankopɔn sɛ yaa ɛwɔ nadina ama اتقوا الله من سمي جلال من القبور وانتظروا نفس ما قدمت لغد نو بيان شكرا بيان شك جمع جبال ويا تروح اما هو

t r d tr